إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي يدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adákọ́ fún ọlọ́wọ́bá Allah subhanahu wa ta'ala àtọ́rọ salatu fún anábíwa Muhammad sallallahu alaihi wa sallam kí ọlọ́run ọlọ́run kí mọ̀ bẹ́ pẹ̀lú àwọn sọ̀hábùn sí ọlọ́run àwọn ará ilé ń ọlọ́run ọba kí mọ̀ bẹ́ pẹ̀lú àmì ọ̀sẹ̀ tí ó lọ amúkanwá nínú àwọn ìwà tí ọlọ́bà Allah subhanahu wa ta'ala tó fi ta àwọn ànábí ọlọ́wọ̀n ọba lọ́rẹ̀ lẹ́yìn tí Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́run wá tó fi píyẹ̀ ọlọ́run wá tó fi ṣe aṣíwájú àgbàrínà àwọn ànábì rẹ̀ kò dípò gbogbo tí a ń pè níwà dáadáa kò sẹ́ntọ́lọ́wọ́n ọba tó jogún ẹ̀ fún tó dàbí tọ́lọ́run tó fúnṣẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ sì ni kò sí àwọn ìwà tí kò dáa tí wọ́n fi ń yin ni kò sẹ́ntọ́lọ́wọ́n ọba tó lé sá kúrò níbi àwọn ìwà tí ó dá tó tó gẹ́gẹ́ bọ́lọ̀ ṣe bá nàbí wa Muhammad sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bọ́lọ̀ bá ṣe bá lò ọlọ́fin ní wa innaka la'ala khulqun azim ọlọ́ Muhammad kátẹ̀lé lànà rẹ̀ fàbí òdáhù fàkútẹ́dù ọlọ́run ní lànà rẹ̀ ní kátẹ̀lé ìwà rẹ̀ òun náà ní ká mú nínú àwọn ìwà tánàdùwà muhammad sallallahu alayhi wa sallam tí ó fi والحياء من الرسل والحياء من الناس جميعا أوني إني تجو سي الله كاني تجو سي أوجي سي الله كاني تجو sí gbogbo ọmọ nìyẹn pátápátá èyí tí a ń pè bẹ́ẹ̀ òun ni ká ṣọ́ ìwọ ọlọ́run ká ṣọ́ ìwọ àwọn ànábì ọlọ́run ká ṣọ́ ìwọ ọmọ nìyẹn gẹ́gẹ́ bá ti ṣàlàyé fọ́nra wa ní ọ̀sẹ̀ tí ó lọ kọ́lọ̀mọ́ ṣàlékún ìmánì fún àti àlékún àgbọ́yé lẹ́ni nínú àwọn ìwà tí a tún máa mú inú ìwà anábíwa Muhammad sallallahu alaihi wasallam àbí nínú àwọn ẹ̀kọ́ tó kọ́ wa tó ní ṣe pẹ̀lú ìwà láti máa sọ fún wa lọ́pọ̀lọpọ̀ wípé ìsìláàmù kìí ṣe ẹ̀sìn ìkínu nìkan kágbáwẹ̀ Ramadan nìkan káyọ zaka nínú dúkìá wa nìkan kìí ṣe ẹ̀sìn mọ́ṣáláṣí nìkan ó ní ṣe pẹ̀lú ẹ̀mí pẹ̀lú ara pẹ̀lú dúkìá wa bá sì bára wa lò báwo ló ṣe yẹ kó lọ láàrin wa báwo ló ṣe tọ́ka bára wa lò ìsìláàmù odidi ni طلب الله سبحانه وتعالى فيه يا أيها الذين آمنوا الله لي مؤمنين ونبغبوا دودو ادخلوا في السلم كافة الله ني فاقتسيي فقاين تميي ona ni kẹ́ fi wọnú ìsìlámù ẹmọ́fin kanlẹ̀ tẹ́ẹ̀ ní mú nínú sí ìsìlámù mú nínú tẹ́sìlá mọ̀ ní kẹjìnà fi ẹmọ́ mú wọlé wọlé àtẹ̀tẹ̀bì rú fótó wá ti ṣọ̀ìtọ̀ ọlọ́run ni ẹmọ́ ni ìfàfẹ́ ìlànà ṣọ̀ìtọ́ ní torí pé kò ní fiyínlẹ̀ kò ní fiyín lọ́rùn lẹ̀ innahu kana lakum aduwwun so nínú wà sí anábíwá Muhammad sallallahu alaihi wasallam tí ọlọ́run bá fi rán fún àwa mùsùlùmí tó tó pé jẹmọ́ bíyàn bá jẹ́ mùsùlùmí kódà kó jẹ́ mùsùlùmí tó mọ tó wálé ayé wá sí tí súnà náàbì sallallahu alaihi wa sallam tó jẹ́ lógún ní ìmọ̀ ìwámọ̀ rẹ̀ ilé ìtafẹ́ mú wálé ní òun náà lé kẹta ìyọlẹ̀ bọ́m̀bẹ̀ jẹmọ́ nínú àwọn wà tó burú sáàlè sọ pé bí yàn bá ti ní aṣọ fún wa lọ́dẹ̀ tó lọ pé bọ́lọ́n bá jogún àlìṣàyà fún yàn káàlè jẹ́ ní tí ó mọ̀ ti jú ọlọ́run ti jú àwọn òfin ọlọ́run gbogbo rẹ̀ pátá lọ́lọ́run gbogbo táàpì ní aburú ìwà ìdá gbogbo wa tí ò dá tí wọ́n rẹ̀ fi ń yẹni tí ò yẹ ká bá lọ́wọ́ ẹ̀dá jẹ́mà bọ́lọ̀n bá fi ìwà tèní tó fi ṣàdánwò fún ni ó ti tán níta gbọ́dọ̀ mọ́ ṣọ́ra lórí ẹ̀ nígbà gbogbo ni kódà ọlọ́run bá ṣe lọ́rọ̀ yàn léwa lórí ìmọ̀ wá sọ kúrò níbẹ̀ tòun ti wípé bá ò dá ọmọ nìyẹn láì má ní irú àbá yìí lára lórí ẹ̀mí rẹ̀ ṣùgbọ́tọ̀ bíyàn bá ṣe gbafà ó fún ọlọ́run sí súnà náàbí sallallahu alayhi wa sallam òun ni ó lè borí ìwà sí ìwà ìdá yìí ni ó lè borí rẹ̀ lórí ẹ̀mí rẹ̀ ìwà náà òun náà ni à ń pè ní alhasad alhasad araf mẹ́ta ló gbé dúró alhasad àdáàlì ẹ̀rí pé púpọ̀ ìbẹ̀ nínú wà tó dá sí pé tàbá wà wọ́n rà fí ó lè tó mẹ́rin márùn-ún mẹ́wàá tó sì dá sí pé aburú bẹ̀ ó kéré sí tí a ń pè ní alhassad alhassad ìwà tó burú jáì bọ́lọ̀ bá fi ṣàdánwò fún ní tí yíò sì rí borí gbogbo aburú pátápátá ní lọ́wọ́ kò sí hapadu a máa múyàn kí yàn páyàn tọ́lọ̀ bá ṣe léwọ̀ ọlọ́ni wà láti tọ́lú àǹfùsàkùn ọlọ́ni ẹ má pààrà yín o ní àbá jẹ́ ní ẹ̀ntàdánwò hapadu ti gbé kò ní rí aburú bí kó pa ẹni kejì ìtànádùwà Yusuf alayhi salatu wassalam ó jẹ́ kọ̀ọ̀kan wa kí ló Yusuf alayhi salam àti àwọn ọba ọmọdé lànàbí yusufu náà nígbà náà ó lálà bóun rí oòrùn òṣùpá àtìràwọ̀ mọ́kànlá tí wọ́n forí balẹ̀ fóun ó wá sọ fún bàbá rẹ̀ kì bá mi nǹkan báyìí báyìí ni mo rí lójú àlá bàbá rẹ̀ anábì ni ní àsìkò yìí anábì yusuf alayhi salam kò ti dáná bí ọlọ́run tọ́ bàbá ikhwatik mọ́ sọ àlá tó láyìí fún àwọn ọba kan rẹ̀ o fàyàkí ìlú lẹ́kẹ̀kẹ́ ìdẹ̀nù torí pé hasadu kẹni má ní tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìlara yóò mú wọn yóò wà jẹ́ kí wọ́n dìtẹ̀ rẹ̀ gbogbo alamọ ìtànàbí wa Yusuf alayhi salatu wasalam ìrìnàjò rẹ̀ òpamọ́ tó padà wá di ẹni ọlá ẹni ọlá gbogbo alamọ tó jù rẹ̀ rí láti máa mọ̀ yí pé alhasad ìwà tó burú jáì ni ìwà tí ò dáa ni tí mùsùlùmí a máa gbìyànjú nígbà gbogbo bóò náà ṣe ń jẹ́ hasid bóò náà ṣe ń jẹ́ hasud bóò ní kí ní òṣè ní jáde lára wa tó dípò kò sí ẹnìkan nínú ẹ̀dá tọ́lọ́mọ Allah subhanahu láti ṣe kéèsẹ́ ẹnìkejì afáwọn tẹ́mí rahimahullah ó ní ma khala jasadin min hasadin ó ní kò sí ara ọmọnìyàn kan tó bọ́pá bọ́sẹ̀ kúrò níbi táǹkì ní kìíta ìlara kẹni má ní ìtẹ́nìkan ti ní kó bàjẹ́ mọ́ lọ́wọ́ kó di títí ẹ àbí ìtẹ́nìkan ti ní kó mọ́ wúlò fún mọ́ bóò bá ti ẹ bùkátà sí eléyìí tí a ń pè ní hasad wàláyé àrùn ńlá ni ó lè ju káńsà lọ gbogbo àwọn àrùn ara jama ń mọ sọ lẹ́yìn ni ó lọ sọ lẹ́ẹ̀kan kọ́nà kó má fi àrùn tí ó gba yímọ́ níláwá wa kó má fi kàn wá bí a bá ní káńsà ara rẹ̀ náà ni pátákùnrin káwọn èèyàn gba sísẹ̀ bí láì fún wọn gbà fún bí a bá ní oríyànra àwọn àrùn kidney problem ẹ̀rí ara rẹ̀ náà ni kò lè ṣokú pẹ́ni kéjì abẹ́lọ́n kọ́lọ̀ fún gbogbo àwọn mùsùlùmí tí wọ́n bẹ lórí ààrẹ kọ́lọ̀ kó fún wọn lálàáfíà àwọn táàfí lórí ààrẹ kọ́lọ̀ kó máa fi ààrẹ kan wá látara ìwà tí ń bẹ lára wa yìí Allah subhanahu wa ta'ala fi ní nínú ṣúwọ́tù الناس قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غافق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حافد إذا حفظ قل من شر الفلق ومن شر حافد إذا حفظ كما لو ونو سورة سورة الله بو بو وين وتبرجاي lọ́lọ́wọ́ bá tó sọ́rọ̀ àti ìgbọ́dọ̀ mọ́mọ́ kàrí tágbọ́dọ̀ mọ́mọ́ kẹ́kọ̀ọ́ nínú ẹ̀ kò sí ìwà kan tó lè ṣokùnfà kọ́mọ́ ènìyàn kó rí bínú ọlọ́run tí ó sì nínú sọ́rọ̀ yìí náà wà tí ó dá masáwí akhlaq àwọn wà burúkú wa ta'ala bó ṣe tọ́ka wa sí ẹ̀dá tó burú jù nínú ẹ̀dá tó rẹ̀ gbogbo gbogbo gbogbo gbà ni ó máa ṣe atọ́nà bí ó ṣe kú mùsùlùmí lọ́nà ọlọ́run tọ́ka rẹ̀ fún wa nínú sọ́tù náà bẹ́ẹ̀ ló ti tọ́ka rẹ̀ fún wa nínú sọ́tù fálàfì yìí náà jẹ́mọ́ so alhafad ìwà tí ò dáa ni kọ́lọ̀ kó ṣe oore fún ẹnìkan ká máa wá rò kàn ká máa rò kàn kí orí náà kó di títí wá bẹ̀rì kó gbọ́ fún kó wá di wá àbí kí orí náà kó tiẹ̀ wulẹ̀ bàjẹ́ fún fún mọ́ wúlò fún kó mọ́ lálùbáríkà nínú kó mọ́ ṣàǹfààní fún mọ́ eléyìí ni tí a pè ní alhassan kò sẹ́ni ẹnìkan tí kìí fẹ́ ṣùgbọ́n àyè sọ àyè jáde yẹn ni àfáwa Ibn Qayyim al-Jawziyya rahimahullah má tó ń pín ìran hasadu olóòlò mẹ́ta ní máa ń bẹ̀ alákọ̀ọ́kọ́ nínú ìran alhassad òun náà ni kí ọlọ́run kó ṣe oore kan fún ẹ̀dá kó wá dá sí pé gbogbo sọ̀rọ̀ wa ìṣesí wa ìbálò wa sí ẹni tọ́lọ̀ tó ṣoore fún bí oore yẹn ó sì bàjẹ́ mọ́ lọ́wọ́ ni yálà kó di títí wa àbí kó tẹ̀ wulẹ̀ bàjẹ́ mọ́ lọ́wọ́ fún eléyìí ni ẹnà àpapọ̀ lórí ẹ̀ tẹ́sì máa ń kọ̀ fún wa kábẹ́mi ara wa jà kúrò níbi táǹpẹ̀ ní ìlara kèéta tẹ́ni gbogbo tí máa bí òun nìyẹn ìran ẹlẹ́ẹ̀kejì òun náà ni hasadul gíptọ̀ kọ́lọ̀ kó ṣe oore fún ẹnìkan kọ́lọ́sípítọ̀ káwà náà máa wá jẹ̀rán irú orí tọ́lọ́run tó ṣe fún ìwọ̀ ọlọ́run ló ṣe rí láì fún lágbájá àti tàmẹ̀dùn òfun lówó àbí ilé ni àbí ìmọ̀ ni àbí ipò ni àbí ìyàwó ni àbí ọmọ ni àbọ́jà ni torí kò síbi tí hasadu ti fi ti dé báyìí a máa wáyé láàrin àwọn ìyàwó ní ẹ̀má ní àwọn méjì kò sí ni ó ti dákọ ásádù kalẹ̀ láàrin àwọn méjèèjì ẹ̀rí bẹ́ẹ̀nẹ̀ láàrin àwọn ọmọ méjì bẹ́ẹ̀nẹ̀ láwọn olólùfẹ́ méjì kò sí kí tíyàn lọ àpọ́lẹ̀ ní kásọ pẹ́tọ̀ àwọn àfáà lọ́nà bá fi ásádù sàdánwò fún ọ̀rọ̀ kò sí ara ènìyàn kan tí ò sí asádùn bẹ̀ láàrin ọjà kí lẹ fẹ́ sọ nínú mọ́ṣáláṣí nínú mọ̀lẹ́bí kò síbi tí asádùn sí kìí ti ṣiṣẹ́ so ẹnikẹ́ni tọ́lọ̀ bá ṣe oore fún káwá jẹ̀rán tí tọ́lọ̀ tó ṣe fẹ́ nìyí tọ̀ ọlọ́run fẹ́mi náà nírú rẹ̀ ọlọ́run fẹ́mi náà wa súnà anábì sallallahu alaihi wasallam

àwọn ọ̀rọ̀ tí ó mọ̀ jáde lẹ́nu wa ọ̀rọ̀ tí títẹnìkejì ó ṣe bàjẹ́ àbáwọn sí títí ó mọ̀ wáyé lára wa ìṣe títí títẹnìkejì ń kọ́ bí ó ṣe bàjẹ́ àti gbọ́dọ̀ mójútó ṣùgbọ́kò taburú ń bẹ̀ táà bá ń tọrú oore tọ́lọ́n tó ṣe fún ẹnìkan anábíwá Muhammad sallallahu alaihi wasallam nínú as-salatu ibrahimiyya a máa ń sọ ń bẹ̀ Allahumma salli ala Muhammad وعلى آل محمد كما صليت على إبراهيم ọlọ́ba wa ṣe àtàlátò fún Muhammad àti àwọn ará ilé rẹ̀ gẹ́gẹ́ bó ti ṣe fún àwọn ará ilé Ibrahim eléyìí ní tán pẹ̀lú gígbọ́ ọlọ́kọ́ ṣoore fún ẹ̀dá oore pọ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀tọ́lọ́ lè ṣe nílẹ̀ Yorùbá la máa sọ wọ́n ní gbogbo wà púpọ̀ àwọn tọ́ta lè fi ṣẹ̀kọ́ ń bẹ lára wa ká má ti sọ àwọn ìmọ̀ àwọn ẹ̀kọ́ àwọn ìtọ́nà tí ànábì sallallahu alaihi wasallam ti bá wa mùsùlùmí sọ̀rọ̀ àmọ́ tó ti bẹ́ẹ̀ jẹ́mọ́ a mọ̀ rí ìṣe sí hasadu láàrin àwa mùsùlùmí bó ṣe ń bẹ káàkiri kì í ṣe pé mùsùlùmí nìkan kò síbi gẹ́gẹ́ bí àdéhùn wọn wọ́n yọ́ tì tó níbo ni kò sí dé ìdílé fádù tó gbogbo ẹ̀dá ni ṣùgbọ́n bí bá jẹ́ ẹlẹ́sìn pàtàkì lọ́dún tó wájọ́ ní súnnà ọlọ́run a bá máa jogún ìmọ̀ fún wa àti ẹ̀kọ́ bá ti gbé mi bá ti pámọ́lẹ̀ tí wa tí ò ní máa hàn nínú ṣe sí wa ṣùgbọ́n tó wájú pẹ́tọ̀ ìjókòó tẹ́tẹ́rẹ bẹ́ẹ̀ aláìmẹ̀rí láìmọ̀ àpàdà a háfídù ádẹni tí ó mọ̀ ṣe kìíta tí ó mọ̀ ṣe lára àwọn èèyàn awádi ìwà fún ẹ̀dà so débùtọ́ ẹ̀sìn òtakun tí a ń pè ní débùtọ́ bó ṣe wulẹ̀ kó mọ̀ ẹ̀rí ẹ̀sìn òtakun dẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kẹta kan lókùnbà tó bá ti sọ lókùnmà tó bá ti wí ẹ̀rí ọ̀rẹ́ rẹ̀ dé ó ní ọmọ ìyá mi bá ní tó fọ́lọ́hun kí ló ṣẹlẹ̀ àbó rí mi ẹnìkan kọ́lé fún mi ó ra ìplọ́t fún wa kọ́lé yẹn fún wa gbélé mi lọ́wọ́ yóò wù àbí <laughs> yóò wù ó ń tọ̀ wù pé ah bó lè mi ṣe ṣe orí báyìí ẹ̀mí ìró òrùn gba yóò ro ẹgbẹ̀rún ṣùgbọ́n kò gbọ́dọ̀ sọ ayé sọ ó ah, ti já sí pé wọ̀ náà ni wọ́n fún lélẹ̀ nítorí ìwọ ni wọ́n fún mọ́tò nítorí ìwọ náà fún ní kíní nítorí ìwọ náà ni wọ́n fún kíní tó bá ti ń sọ yìí ní ìjàmá ẹni ẹ ti pé ó ti lànà kalẹ̀ fún ṣe ìtọ́ ní nìyẹn hasadu ti wọlé nù torí kò fẹ́ kó oore yìí kó jẹ́ titi ẹ̀ èyàn ti lé ìyíyàn bá ti jẹ́ tó ní hasadu jàmá àrùn kan tó ń bẹ tóun náà dàbí mọ̀lẹ́bí hasadu òun ní àrùn ojú ni òun là ń pè ní àdáyínù ibú haì ojú ubú ẹlòmílẹ̀ ní kó mọ̀ ẹlòmílẹ̀ ní kó mọ̀mọ̀ tó rá pé kété tó bá ti gbọ́ oore ìkẹ́ ìdẹ̀rọ ọlọ́run lára ẹ̀dá kan jẹ́mọ́ ojú rẹ̀ ò gbọ́dọ̀ rí nǹkan náà àfi kí nǹkan náà kó bàjẹ́ so láti láǹfààní láti máa dẹ̀rẹ̀ wa lámúre pẹ̀lú àwọn akárò anábíwá sallallahu alaihi wasallam kó máa la gbogbo ní orí wa bọ́lọ̀ bá ṣe oore fẹ́ni nǹkan oore ọlọ́run pọ̀ òṣèṣọ́ lọ́wọ́ bó ṣe fún ṣùgbọ́n nígbà míì tí yorùbá ṣàkíyèsí jẹ̀mọ́ a máa jáde nínú ṣe fi ọmọ nìyàn gẹ́gẹ́ bí pàǹpẹ̀ ṣàìtọ́n ọlọ́kọ̀mọ́mọ́ ní kálukú wa ìkọ́nà àwọn sọ́lá ó ní inna Allaha jama'a ash fi hadhihi al-aya wa khatamaha ليعلم أنه أخص الطباع ونبقى سورة الناف تسقط عليه يعني سورة الفلق تسقط عليه وني gbogbo àwọn aburú àwọn ọ̀wà tí ó dá ọlọ́run wá kó sínú ẹ̀ kó lè bá lè jẹ́kọ̀ fọ́wà mùsùlùmí ká lè bá lè jìnà sí bẹ́ẹ̀ bá lè ha sọ́tùlù bákọ́rà síbi suratul falaki ni síbi suratul nasi ni suratul falaki ọlọ́mọ Allah subhanahu wa ta'ala wá kó àwọn ìwà ìpìnlẹ̀ àwọn ìwà tí ò dáa kìí ṣe tọ̀bíyà tó dáa ọlọ́run wá kú síbẹ̀ fún wa fáǹfà ní ìwọ fáǹfà ní èmi fáǹfà ní oníkálùkù wa ní alẹ́bà alẹ́

àárín kúmọ̀ lọ ìdákun kí èèyàn ṣe ìlara sódà tó dá àmì òdà náà ni àbí àmọ́ kí ló jẹ́ òní ìlara nìyẹn tó bá jẹ́ ní tó bá ní àrùn àìnù ni ẹ̀rí nítorí yẹn nìyí ọlọ́run lè kádàrà kí ààrẹ kó ṣàfáàkú mọ́ lọ ájìmọ̀ tàgbọ́rọ̀ ṣọ́ra wa ká mọ̀ tí yóò mọ jáde lẹ́nu wa nínú ọ̀rọ̀ àbí ní tá a máa fara wa ṣe nínú ṣe sí alábìwá muhammad sallallahu alaihi wasallam nínú àwọn ọ̀rọ̀ rẹ̀ òun náà jẹ́ ká mọ̀ aburú tó bẹ níbi hasad àwọn yahudi àwọn nasọ́ra títí tálẹ̀ kìyàmù ìgbé ẹ̀rí wọn ní ṣàlá ìmọ́mọ̀ bínú sáwà mùsùlùmí kò sí tó fà látara hasad nẹ́rin láti máa sọ fáwọn kí àwọn yahudó lè wọlé kọ́rọ̀ fún àwọn nasọ́rá tán lè wọlé ọlọ́ni wà láń tàrọ̀dọ̀ ankal yahud wà lẹ́n nasọ́rọ̀ hàtà tẹ́tẹ́ bí ẹmi látàhùn ọlọ́ni kò sí tí ó mú wọn rọ̀ fún yín ṣùgbọ́n gẹ́gẹ́ bí hasabu ti ń bẹ lára wọn wọ́n fẹ́

kúrá sí pé tó nígbà ìsìláàmù ti gé sí yín lára torí pé gbogbo bí àmà ti ní ìsìláàmù gbogbo orí náà bá ti fún bó sọ̀rọ̀ ọ̀rọ̀ orí ni bó kó mọ ìlànà rẹ̀ yóò yàtọ̀ gbogbo ìgbésẹ̀ mùsùlùmí ìṣesí mùsùlùmí òfin ìlànà náà lóde nǹkan yẹn ní ìjàmà ẹ̀rí kò tẹ́ àwọn alókìtà àdó kò tẹ́ wọn lọ́rùn wọ́n máa wọ́n fẹ́ kúrá pé tó àwọn ń bẹ lọ́nà àná àwọn náà náà fọ́nà àná làwọn ń bẹ ṣùgbọ́n tó àwọn òwà fẹ́ kí oore tí ń bẹ lọ́dọ̀ yìí kó bá yín kalẹ̀ gbogbo gbésẹ̀ ló mọ̀ gbà bí oore òní yìí tó ṣe bàjẹ́ mọ́ yín lọ́wọ́ ni ó hù wọ́n wọ́n lérò rẹ̀ wọ́n ń rẹ̀ ní gbogbo gbà bí ti bẹ lára yóò ṣe kúrò lára kú sunu ṣíríkù kan tó bá rí mùsùlùmí tó ń gbé egun

wọ́n hẹ́ ń bí orí tọ́lọ̀ tó ṣe fún yín ni ọlọ́ni lè bá àdì máa tàbájẹ́nà láwọn alhaq òdodo ti hàn sí wọn àwọn náà mọ̀ pé ń bẹ́ẹ̀ ṣe yìí gbígbẹ́ yìí ìlànà ẹ̀yìn àá tó bá di léyà ẹ pẹ̀ran tó bá dáṣọ àwẹ̀ ẹ gbà àwẹ̀ sọ́ọ́ni pé gbogbo gbàṣá ẹ̀kẹ́ ń tẹ̀lé òfin ọlọ́run náà ni inú wákàtí márùn-ún ẹ a máa tẹ̀lé lànà wọn jẹ̀mọ́ so ló bí dáṣe láàrin àwọn mùsùlùmí àmọ̀ rírù ṣe síbẹ̀ bá sì mọ̀rin láàrin àwọn afá àfí àfá àmọ̀rin láàrin ọmọ kí ó sọmọ kéwú àmọ̀rin láàrin olùtajà tó lùtajà àmọ̀rin nínú mọ̀lẹ́bí kò síbi tí yàn dé tí ò sí ní rí hasadu nílé ìwé oúnbẹ jẹ̀mọ́ ṣùgbọ́n tí yàn bá jẹ́ mùsùlùmí tẹ́sìn yé àwọn nǹkan wọ̀nyí kò yẹ kó jẹ́ nǹkan tí ó jẹ́ ìwà táwọn èèyàn tí wọ́n mọ̀ wọ́n wá bọ́lọ̀ bá ṣorí fẹ́ nìkan

àìwọ yìí ipò tó ní ipò yìí kò ní wúlò fún ọ ìwọ yìí àwọn èèyàn ti ń gbá títí ẹ bí wọ́n ṣe kó ìlà rẹ èmi náà wá sí jẹ̀mọ́ àwọn kan wọ̀nyí agbọ́dọ̀ jìnà sí agbọ́dọ̀ jìnà sí ṣìṣàlì al-Ithaymi rahimahullah nígbà tí wọ́n ṣàlàyé lórí sọ́kùl falak wọ́n ni ìlara kéta kẹ́ni má ní wọ́n ní haramu ni èèwọ̀ ni gbogbo àti ọmọ máa ń pè ní haram ní tí yàrá máa ń bẹ lẹ́ni lórí tí yàrá bá ṣe kò là ń pè ní haram. wọ́n ní ilẹ̀ annaha wọ́n ní ilẹ̀ ọlọ́run amọ́kànwá nínú àwọn wà tí ń bẹ lára àwọn kèfèrí àyíkọ́ sí kèfèrí kíláàkọ̀ ọdún náà wà kèfèrí tó dáa jẹmọ́ ọlọ́yẹ̀wò yẹ̀wúdí alìmọ̀gbogbo aléhìn oróyìn àwọn nọ̀sánra àdọ̀lì àwọn tó wọ́n ti sọ̀rọ̀ kí lẹ́kọ́ lára àwọn tọ́lọ̀ ń bínú sí kí bẹ́ẹ̀rẹ̀ kí lẹ́kọ́ lára àwọn tí wọ́n ti jẹ́ ní àánú jẹmọ́ àkójọ́ ọ̀nà yẹ̀lúwa lórí ká mọ́tútó ara wa ká mọ́ tí a rẹ̀ pé ah, wo ara rẹ̀ àìgbáyé nǹkan ní ìbẹ̀ lára rẹ̀ tẹ́lẹ̀mí náà ní bẹ́ẹ̀ ni owó ló wá ẹ̀ẹ́gẹ̀ bísínẹ́sì ni ẹ̀ẹ́kìní kan ní kìní kan ní tó bá dán pítù wàrà àwọn èèyàn kan ní tí wọ́n ń lé yẹn nìyí kò kan àlámọ̀rí titi bó bá mọ̀ kẹyẹ ọ̀kan àìmọye èèyàn náà mọ́ tó dùn tó mọ́ lọ tó tó lọ́wọ́ lé dé táàmù wá jẹ́ rẹ̀ nìkan tọ́nà bá fún nímọ̀ àbùkátẹ̀ ẹlẹ́mìíràn ni ó ti dájú pé ni gbogbo gbà dọ́tọ̀ ni pòfẹ́sọ̀ ẹnìkan ni ìsáàfẹ́ ni òun nìkan náà tó nìkan lọ́mọ gbogbo ẹni kò yẹ kó máa rí bẹ́ẹ̀ kò yẹ kó máa rí bẹ́ẹ̀ gbólóhùn yìí gbólóhùn kì ni téèyàn bá ṣe mistake kápẹ́sákìyèsí

kó jẹ́ aṣíwájú jẹ̀mọ́ yóò mọ̀ wu àwọn jẹ̀mọ́ yòókù káwọn náà rí bẹ̀ ṣùgbọ́n mọ́ dọ̀wọ́ wa kọlọ̀bà Allah subhanahu wa ta'ala kó dáwà kúrò níbi àrùn yìí àrùn ńlá ni ọkàn ó burú ju àrùn tara lọ nínú àwọn àrùn ọkàn òun náà ni alhafad abẹ́lọ́ba Allah subhanahu wa ta'ala kọ́lọ̀ kú múníkà lókùn wa dúró kó lè wa sá kúrò níbi ìwà hasad kọ́lọ̀ kú má fi ṣe àdánwò fún wa nínú ọ̀rọ̀ àti nínú ṣe wa ala anábíwá muhammad sallallahu alaihi wasallam inú hadith ya fáwa anas bin malik radiyallahu ta'ala anhu anábí ni látàbàrọ́dù anábí ni ẹ má ma bínú síra yín ẹ má ma bára yín fàkàngbọ̀n ó ṣe wá sí fún àwa mùsùlùmí wà látàhátàdù ẹ má ma ṣe ìlara kìí ta kẹ́ni má ní ara yín wà látàdàbárù ẹ má máa gbìyànjú bí nǹkan ṣe máa dàrú sí gbogbo nǹkan òní lálàáfíà wàkúrò ìbádọ́gbọ́ ìkọwà náà arábìnrin gbogbo yín pẹ́tẹ́ ẹjẹ́ ọmọ ìyá nínú ẹ̀sìn ọlọ́run ilé ìtọ́ni wá sábàbí wa muhammad sallallahu alaihi wasallam sábàbí tí ó sọ fún wa alhassan nìkan ti tó bó bá jẹ́ àdánwò fún yàn ààrẹ tí ń bẹ gbogbo ń ní ká má sí náà lámàá bí a bá ní hakadu yóò mọ̀ bínú abínú ẹnìkejì abínú orí ẹnìkejì bí a bá ní hakadu nǹkan nítò gbogbo tó bá ti wà nǹkan nítò torí pé yóò mọ̀ fẹ́ kó dá sí pé gbogbo tó bá ti ń ka àwọn èèyàn nínú orí nínú ìkẹ́ kó mọ̀ jẹ́ ti ẹnìkan bí a bá ní hakadu yóò pààyàn agbẹ̀mí èèyàn bí a bá ní hakadu yóò pàkó kádàrà ọlọ́run ẹ̀rí kódà ó lè gba ìmánì gan lára èèyàn kí ló dé lára àwọn ìyàwó méjì lára àwọn ìyàwó mẹ́ta lára àwọn ìyàwó mẹ́rin tẹbáróbìnrin níbi tó ń járí pé àà ìyálé ìfẹ́ àló gbọ́dọ̀ lọ ni àbíyàwó ìfẹ́ òun gbọ́dọ̀ ṣe gíní kan ní oṣù o ń bí hasadu náà ni ọlọ́bìnrin kan ó plọ́gì kíní ìta ẹ̀ náà ni ó wá bomi síbẹ̀ ìyàwó

yóò mọ̀ wá sọ lérò ọkàn rẹ̀ pé ìwọ yìí bọ́lọ̀n bá ní kí n tẹ̀ fún ẹ̀mí ní tẹ̀ fún ọ bọ́lọ̀n bá ní kó já síwájú mi ní gbà fún ọ ẹ̀rí gbà tó wá yá tọ́lọ̀n fẹ́ níta náà adam alayhi salatu wa salam tọ́lọ̀n fi sí lára ọlọ́run wá pa ọmọ màláíkà láti tí wọ́n tún tó sì ti pinnu lórí ẹ̀ pé tírú nǹkan báyìí bá wáyé nǹkan báyìí báyìí lòun ó ṣe ó wá fi hàn jama ọlọ́nu wà káànà nílẹ̀ káfírí ó tara ẹ̀bí kèfèrí gbogbo ìwà tí ó dá pátá ẹ wá wo ìwà tó ń tara ṣètọ́nù jáde látara alhassan tùjọmọ́ ló fi jẹ́ pé ọ̀rọ̀ torí pé kò sí ìdẹ̀ra kan bẹ tọ́lọ́run ó ṣe fún ẹ tí ò ní ṣe fẹ́ni kejì torí pé kò sí ìdẹ̀ra kan bẹ tọ́lọ́run ó ṣe fẹ́ni kan tí ò sì ṣe fún wọn tí ó sì mọ wọ́ kó jẹ́ ti ti ẹ̀ mọ́tò ṣe dá nìyẹn ọlọ́run ò gbélé nìkan a wọ́ sí ẹnu wa tòtí ká jẹ̀ràn orin tí ń bẹ lọ́dọ̀ ẹnì kejì káwa náà nírú ẹ̀ kìí ṣe a gbọ́dọ̀ gbégbé

alẹ́lẹ́hẹ́fẹ́d alẹ́lẹ́hàn wọ́n lọ́ta náà bí sọ fún wa yíò tí ká máa ṣe kìíta ara wa ìlara ara wa a ma rí ń bẹ̀ pé anábì kọ̀ fún wa sallallahu alaihi wasallam ìmá ṣe ìlara wa lórí orílẹ̀-èdè ìdẹ̀ra tọ́lọ̀ ṣe fún الله عباده المؤمنين أن يتمنوا ما فضل الله به بعضهم على بعض wa amarahum an yasaluhu min fadlihi gẹ́gẹ́ ọlọ́run bá jọ́sí sọ fún Al-Qur'an Al-Karim wípé ká má ma ka. ká má máa rú kàn wípé orí tọ́lọ̀ ti ṣofó kan nínú àwọn ẹ̀dá rẹ̀ ẹ̀rí kó bàjẹ́ máa lọ́wọ́ kó jẹ́ títí ń ọba tó ṣe fún ẹnìkan káwa náà bẹ ọlọ́run kó ẹ̀

ó nìyí àfẹ́ kẹ́nìgbọ́dì náà nìyí kí oore tí ń bẹ lọ́dọ̀ ti ti wá tọ́lọ̀ kó ṣe irú ẹ̀fẹ́ lónìí ilé yìí kìí ṣe wà táà máa ń bá lọ́wọ́ mùsùlùmí ẹ̀rí anábì sallallahu alaihi wasallam ó ní la hasada illa fi lórí ọ̀rọ̀ alámọ̀rí ayé ọ̀rọ̀ alámọ̀rí ilé ayé ká kòkòrò pé n tó ń bẹ lọ́wọ́ ẹnìkan káwa náà nírú ẹ̀ wọ́n lé léyìí munafasa ni àìpé yìí ní hasadu ìyẹn ni pé ẹ̀sìn fẹ́ káwa náà nírú ẹ̀ ká jẹ́ pé n tó wà lọ́dọ̀ eléyìí káwa náà ní ẹ̀sìn ká gbìyànjú ókè buru in tí a ń pè ní hasad gangan ipé alágbájá ọlọ́ọ̀bá sórí báyìí fún lágbájá kémi náà nílú ẹ̀ bẹ́yìn ọgbà tí ẹ̀ ṣe kò gbọ́dọ̀ wáyé àti lórí nǹkan méjì ní pàápàá rẹ̀ gangan bí a bá mọ̀ nǹkan pè ní oore gangan lóòtọ́ ká lówó ká lọ́mọ ká nípò ká ní gbogbo ẹ̀ oore ni ṣùgbọ́n pàápàá oore gangan àwádàlẹ̀ kìyàmà ní sọ́lọ́wọ́ ní ajúrò mẹ́un óyá máa kà bóyá gbogbo wọ́n nẹ́ra rẹ̀ tẹ́ nẹ́ra rẹ̀ wọ́n bílọ̀ lórí láyé àbí óyá ma wá ṣe ṣòro lẹ́yọ kọ̀ọ̀kan àwọn àti ìṣirò ẹlòmí ó lè pẹ́ lórí ẹ̀ ó lè pàtàkì àbí kẹ́lẹ̀mí gan kórìbí inú ọlọ́run tó wá rí pé àwọn eléyìí pàápàá orí kọ́ ni wọ́n tó ti pàápàá orí gangan inú ẹ̀sìn ló wà sọ bí rajulun ata'u Allahu malan inda Allah bá fún ní owó ó fún ní dúkìá fasallatahu ala halakatihi fil haqqi inda Allah fún nínú ọrọ̀ nínú dúkìá kò bìkítà láti ná sójú ọ̀nà náà kó ná gbogbo sójú ọ̀nà Ọlọ́run bàbá rírò yẹn bẹ́ẹ̀ lára wọn táà máa wàrọ́dúnlọ́ adáhùnlọ́ olùhìtìmá onítọ́lọ́ bá fún ní hìtìmá ó fún ní súnnà ó fún ní islam ó fún ní ìmà ó fún ní ìfi ẹ̀sìn ṣiṣẹ́ fọwọ́ ya kìdídìyà wáyú alímùhà ẹnu tóun sì nìyí ọ̀rọ̀ ẹ̀sìn náà ní fi ń ṣiṣẹ́ òun náà ló ń fi ìmọ̀tọ́lọ́ bá fún àtòyé àti súnnà ó ń nà sórí ẹ̀sìn ó tún wá ń fọ́nká ó tún pẹ́lòmí irú àwọn èèyàn bẹ́ẹ̀ bí nǹkan kan bá ń bẹ tí èèyàn máa ń jowú lára àwọn èèyàn arábì sallallahu alaihi wasallam ní àwọn ilé ìgẹ̀gẹ̀ ní pápá tí ẹ̀mọ́ jowú lára àwọn ènìyàn jẹ̀mọ́ ẹwù tánà bí gbọ́rọ̀ gbà kìí kọ́rọ̀ owó kìí kọ́rọ̀ kìnnàtúnpé kìí ṣe ọ̀rọ̀ ayé kìí ṣe ọ̀rọ̀ ilé kìí ṣe ọ̀rọ̀ kìí ṣe ọ̀rọ̀ kìí ṣe ọ̀rọ̀ pípẹ́ àwọn ká lóbìnrin ká gbogbo ẹbí wọ́n mọ̀ jẹ́rẹ́ gẹ́gẹ́ bí ọmọ nìyàn wọ́n bẹ̀rẹ̀ bá jókòó dáadáa rẹ̀ pé ah ok yóò bá dé iwájú ọlọ́run nísìn ẹnìkan ni kò lówó kò ní kankan tó ti yé kò sì bímọ bí ó bá ṣe ṣòro iwájú ọlọ́run sángílítì ni kò ní pẹ́ lórí ìdúró mẹ́rin tó fowó tó fayé kówó jọ tó fayé kọ́rọ̀ jọ tó fayé kọ́lé jọ tó fayé kówó gbẹ́ jọ yóò ṣe ìṣòro ẹ̀fọ́ lọ́run ṣùgbọ́n àti mọ̀ pé pàápàá sáà máa ń jẹ́ ẹ̀nà gangan onìkan méjì dáná dé sallallahu alaihi wasallam tó tọ́ka wá sí ní ìgbẹ̀yìn ìkánà àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n ní qala ulama wọ́n ní àwọn àfáà ṣe ní àlàyé pé alhassan kisnan wọ́n ní tí a ń pè ní ìlara kìíta kẹnimá ní wọ́n ní ọ̀nà méjì lópin sí wọ́n ní kan bẹ ìlara gangan ni ìkan bẹ kìí ìlara ó dàbí ìlara ni wọ́n ní èyí tó jẹ́ ìlara gangan tẹ́sí ṣe léwọ̀ fún wa òun náà ni zawalu ni'mati an sahibiha kó dájú pé ká gbìyànjú ọ̀rọ̀ ẹnu ìṣesí wa bí oore tọ́lọ̀ tó ṣe fún ẹ̀kan nínú ẹ̀dá rẹ̀ bí ó ṣe kúrò lára rẹ̀ tí ó jẹ́ titi wa àbí tí àwa méjèèjì tó tẹ̀lé wúlò fún wa wọ́n ni wà hádà lórí bẹ́ẹ̀ ló ń bẹ nínú súnnà náà tó lálàáfíà lè lórí wà amal majazi wọ́n ní èyí tó fẹ́ẹ̀ dàbí ìlara kìí ṣe ìlara ó fẹ́ẹ̀ dàbí ẹni fọwọ́ lọ gbẹ́bọ̀ wọ́n lọ náà ní ká ń pè ní gbẹ́bọ̀ wà wà yatamanna mithla ni'ma allati ala ghayrihi min ghayri zawaliha an sahibiha òun ni kéèyàn lójú kòkòrò orí kan méjì mẹ́ta mẹ́rin láì ṣe pé ẹni tó ẹni tá a rí lárẹ̀ ààbẹ̀ ọlọ́run kó bàjẹ́ mọ́ lọ́wọ́ kó má ti ẹ̀ bẹ́ẹ̀ kọ́ irú tó ní káwa náà nílò rẹ̀ ọ̀nì ìfà ìkẹ́rẹ́ tó ní omoro dín tó bá gbélé ọ̀rọ̀ ni ọ̀rọ̀ owó ọ̀rọ̀ ọmọ ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ àlàáfíà bẹ́ẹ̀ lọ nínú ètò ayé ọ̀nì ti fàyẹ̀ mọ́tàhàbà tó rẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn òun náà ni wọ́n ní súnmọ̀ ẹ̀sìn fẹ́ ká ṣe tabarẹ́ nìkan tí máa ń pèrò gbogbo gbà káwa náà lójú kòkòrò tabarẹ́ nìkan tí máa ń ṣiṣẹ́ olóore iṣẹ́ ìjọsìn káwa náà lójú kòkòrò àmọ́ bẹ́ẹ̀ nìkan mọ́ṣáláṣí nígbà gbogbo káwa náà lójú kòkòrò káwa náà ti ẹ̀bọ́ bẹ́ẹ̀ láì pé wẹ́ẹ̀tọ̀ àbìkẹ́ ni àwọn gbégbé tẹ́ẹ̀dẹ́ ni òsì ní tètè dé àwakọ́ ṣùgbọ́n bá bóun ṣe ń gbìyànjú láti jẹ́ first person káwa náà gbìyànjú láti jẹ́ first person àti bẹ́lọ́gbìn wọ́n lọ́dákun ó dọ̀bùjó mú o lọ́dákun ìdíwọ́ kan àbí kejì báwa gbé kó tí ó fi tètè dé àṣẹlẹ̀ yìí tó tó bá pẹ́lẹ́ ọ̀rọ̀ ẹ̀sìn ni ìtẹ́tì fẹ́ kàtìrì wọ́n mahbuba illa fi hàtẹ́ ní alkhasatain wọ́n ni nínú nínú tí a gbùtí àmẹ́rí gbà lérò níbi ọ̀rọ̀ yìí ó náà ni pé a gígbìtọ̀ kájẹ̀ ẹ̀rẹ́ dáadáa tí ń bẹ lọ́dọ̀ ẹnì tí ó sì ní bàjẹ́ bẹ́ni yẹn lọ́wọ́ tájọ fáwọn náà ní tiwa náà nìyí wọ́n ni in tí ẹ̀sìn gbà lérò òun náà ni pé níbi méjèèjì ní dọ́lọ̀ fẹ́ ká ṣe nìyẹn kì í ká bẹ́lọ̀ pé tó náwó yìí kó mọ̀ rí ná àbẹ́ni tí ó ní ìmọ̀ ẹ̀sìn yìí tó ní ṣíkímà sọ ò so abẹ́rọ̀bà Allah subhanahu wa jama kọ́lọ̀ kó fọ ẹ̀mí oníkálukú wa mọ́ káwa náà sì ṣàkíyèsí ń tá sọ àti ń tá mọ ṣe eléyìí pàtàkì kò sẹ́ni tí ó jẹ́ oníkèéta tó sọ pé òun so àdánwò ni kò sí sọ́mọ̀ ẹ̀dá kan kò sọ́mọ̀ nìyẹn kan tó wá mọ́kangá kúrò níbi ìwà yìí kò sí ṣùgbọ́n bí ìmọ̀ bá ti ń bẹ ìmọ̀ súnà ọ̀rọ̀ náàbí bá ti ń bẹ pẹ̀lú ni ilé yóò mọ̀ kọ́ wa lẹ́kọ̀ọ́ bá ti gbé mara táàfi ní sọ táàfiwájú oníkèta lójú àwọn èèyàn táàfijú onílára lójú wa ta'ala kọ́lọ̀kú wa wa wa ala alihi wa sahbihi وسلم